الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مبارك فيه وسبحان الله بكرة ورسيلا أحمده حمدا لا انتهاء لحمده وأشكره شكرا لا إطاء لعدده الحمد لله على الخلق ورضا والدين وزينة عرشي وبلاد كلماته الحمد لله bẹ́ẹ̀ ni. Ìwé Quindi dobbiamo, l'amore ogni náwó àjọ òun wá ní bí ọjà àtò mọ òun mọ gbogbo òun gbogbo yìí àbúrò ìṣọ́kọ̀ ayẹyẹ kàánú bákan náà ọlọ́wọ́ àyẹ̀dá tó sọ fún wa sọ̀rọ̀ gàdá tó ń tẹ́lẹ̀ náà wọ́n lè wọ́ náà àdéhùn ló ń bọ́ sí o tí àwọn olùgbé ń bẹ̀ lọ kọjá kí àwọn yìí àbíyí ni máa dá ọ̀rọ̀ kúrò inú àwọn fún wa yìí inú wọn sì máa bì sí wọn àgbà inú yẹn ọlọ́wọ́ bá yẹ kọ́ ọ̀gbìn yẹ kọ́ ọ̀gbà wọ́n yẹ o yóò tún yẹ kọ́ àgbẹ̀ àyè àti wọ́n sàlàyé ẹ̀ka bá wọ́n ti ta àyè fún sùúrù ìdúró fún sùúrù ẹ̀ ń tọ́ ọ̀pá àyè ọlọ́sàrẹ̀ tó yọ I alguns a los míos الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد عباد الله فقد اجتمع اليوم عندان عند التلاميذ وعند الخروج فمن زيد عند الفطر وهو مخير بين الجمعة فإن لم تجمعون المختلف في الحديث ولا تجمع إلى sọ fún ọlọ́run bá ti pààrọ̀ ọdún tẹ́sí wà á kó bí pààrọ̀ ọdún léyà àwọn ọdún tún máa wẹ̀. ẹ wà á lónìí ọdún méjì ló wà kọ ọdún ọdún tá a máa ń tún máa wẹ̀ àtọ́kùn tọ̀sẹ̀ ìṣòro ọdún wa. yorùbá tí a kọ́ ọ̀nà ìwé ilé ìlànà ìṣòro wọn àti ìlànà ló ṣe ẹ wà láyé nípa ọmọ ọba àlejòọlá tó wà ní ọmọ òkú wa àwọn kí wọn dún ó tún wà rọrùn fún wa àti wà kí ojú náà ọmọ òkú àti ìṣòro fún wa ọ̀rọ̀ ọlọ́run náà ló wẹ̀ àti wà á sì wọlé tó kọ̀ nínú àwẹ̀ gbogbo tó bí ẹ̀ tó bá dá bẹ́ẹ̀ tó wọ̀ ní bẹ́ẹ̀ àwọn tó lè máa jẹ́ ìwọ̀n bàrà bí àbùkù torí tó nípa nẹ́tíà nípa tọ́lá tó kọ̀ náà pẹ̀lú àníyàn tó dáa àwọn afọwọ́kú yìí o afọwọ́kú yìí o àwọn ọba àdéjọsìn o àwọn òṣèré àlọ́ láyà ẹ̀ tó bá wọ́n wáyé pé nínú àwẹ̀ àwọn ọ̀nà bá ti ṣe yóò tó àyè gbà wẹ̀ ṣùgbọ́n ìwọ òdáná ọ̀dáná bá pé tábà tún ọ̀rẹ́ yẹn ti àwọn ọ̀gá láì ọ̀rọ̀ ọ̀pọ̀ ti wà ọlọ́run bá lè yọlá kò ní ìlọsílẹ̀ o ọba tó yẹ kí èrò yẹn wá ọ̀rọ̀dọ́n òun ẹ̀ bá ṣàwálì ọba ọ̀rọ̀dọ́n òun ẹ̀ yọba bàálọ̀ òun ọba sọ́wọ́ látara bẹ́ẹ̀ òun ẹ̀ gbé wọ́n á kúrọ́ kàdà ẹ̀ka ìyàsí àtàlẹ́dẹ́ ìjọ àwọn sọ́mọ́ àdébà Muhammadu sọ̀rọ̀ ọ̀rọ̀ olúwa ni wọ́n á sin ọba rẹ̀ o mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìjọsìn tí o títí tí gbogbo àdébọ̀ látara bẹ́ẹ̀ gbé àwọn sí eré ìta ìsìn yẹn mẹ́rin apá sí i. àwọn yìí bàtà gbà nínú ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ti kọ́ ìlú ìfọwọ́sí pé pẹ̀lú àwọn ọ̀gá ló rọ̀ ọ̀dọ́ ìgbẹ́. kì í sí báyìí ká kí n tẹ̀ àwọn tó wá láwùjọ yìí táwọn bá pọ̀ wá nígbà yẹn ní ọ̀rọ̀ àyàmíà nígbà yẹn ọ̀rọ̀ àdùsùbà nígbà yẹn ọ̀rọ̀ àkéwì wọ́n ti kà síláàbù. yóò bá tọ̀ ń ra ní láyé wọ́n ti wọ́n gba aláyìí tó wá fún mi ẹ̀kọ́ nígbà bá ojú wa fi dé wọ́n. ti ṣe èlò yóò yóò ti tọ́ àwọn ọkọ ẹ̀mí náà mùsùlùmí òye ló ọ̀rọ̀ èyí náà máa tẹ́ mùsùlùmí gbogbo ọba yìí gbogbo ọba làbẹ́ òjẹ́ o bákan náà nìké gbogbo àwọn ṣẹ́ṣẹ́ táwọn náà bá ti nígbà táwọn òjò wà tá a kúrò nílẹ̀ náà wòye náà dá sẹ́wà sílẹ̀ o ilé ọtí ó bẹ̀rẹ̀ tó mùsùlùmí lé ní ti kù. torí pé láti mú ọtí láti mú àwẹ̀ ilé ọtí náà náà fẹ́ musa ní ìtọ́ fún wa ọ̀la ọ̀rọ̀ ọ̀la ọ̀gbọ́lẹ̀ ẹ̀jẹ̀ mú kí o ọ̀rọ̀ olóore jù òun ní ọ̀rọ̀ ọ̀la àlejò ọ̀la bẹ́ẹ̀ ni tó dájú làlẹ́lẹ́ Muhammad sọ̀rọ̀ wà lẹ́sẹ̀ òun tó ń wá àwọn ṣéèkì wa àwọn òṣèlú láì fi wọ́n tilẹ̀ bẹ́ẹ̀ níjọ́ yẹn pẹ̀lú ẹgbẹ́ òbúrọ̀ wa pẹ̀lú táwọn ẹ̀sìn ṣe níyànjú wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀pá tọ́lọ̀ ọ̀sẹ̀ ọ̀pá lẹ́sẹ̀ lórí tó bá a ti ṣe kọ́lọ̀ ọ̀sẹ̀ wa lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtawá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó sì kọ́ lókè ìwọ́pẹ̀rẹ̀ ẹ̀wùjọ rẹ̀ ẹ̀rọ ìgbẹ́ wọn sọ̀rọ̀ lẹ́tà àfẹ́rẹ́ kìí sọ̀rọ̀ báyìí wọn lẹ́tà àfẹ́rẹ́ ṣùgbọ́n wọn yẹn yà lọ́rọ̀ sí o wọn á bí ẹnu wa ọ̀rọ̀ kí tu ara wọn bọ́lá sọ wá kí wọn yẹn ìjà tó kú yẹn tàbá ti kí wọn kẹ́kọ̀ọ́ wọn fún wa ìjà tó kọ́ sí tẹ̀lé kàwùwà àlejò àwọn yẹn náà bá wà tàbá ti kí wọn kẹ́kọ̀ọ́ wọn fún wa ìjà kí yẹn tó lẹ̀ bákẹ́rẹ́ wà ní pé àwọn yẹn ti ṣe ìgbìyànjú ó sàṣùwà ọmọdé nínú àwọ̀ tí wọ́n ní wọ́n kú yẹn wá ìgbìyànjú rẹ̀ mọ́mọ́rí yẹ́rìí blọ́ọ̀kì sílẹ̀tì olùkọ́ máa tó máa lò ìdá kejì rẹ̀ yá ẹ̀rọ ìdá sílẹ̀tì abẹ́tà ètò fún ẹ̀ka lọ sí lórí rẹ̀ ayẹyẹ sílẹ̀tì máa ń lè ní ọ̀dẹ̀ bá ń kọ́ ọgọ́rùn blọ́ọ̀kì rẹ̀ blọ́ọ̀kì náà yà ń lò blọ́ọ̀kì náà yà ń máa ṣe lọ́ọ̀kì kejì lọ́ọ̀kì kejì tòótọ́ ọ̀rọ̀ àyẹ̀wò àti máa lọ ìdá kejì rẹ̀ ẹni ọlọ́wọ́ wa ló ló ìdí ẹ̀rọ torí ọlọ́wọ́ wa ti sọ ayé ẹni tó bá kọ́ ilé ọlọ́wọ́ àfọ́sáyé àti ìdíwọ́ àwọn ilé ìwọ̀n òdòdó ẹ̀yẹ ẹwà wò ni kí ni wọn lè tọ́ ní lápò ọ̀gá ìjọba ẹ̀kọ́ ti ẹ̀dẹ́ ẹ̀dá tó dá kí ẹ̀dúró ààyò